dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ́yín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà gbogbo ètò ló ti tò pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ni yóò máa tẹ ọkọ̀ létí lọ sí ìlú addis ababa láti lọ kópa níbi ìpàdé kan níbẹ̀ ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ló ti kéde àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àgbà CBN gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wá látàrí pé wọ́n ṣe gbàrọ̀gùdù àmì ìdánimọ̀ signature ààrẹ àná alákòóso fún olúùlú lẹwa àbújá Nyesom Wike ló ti gbé owó mílíọ̀nù ogún náírà sílẹ̀ fẹ́ni tó bá ṣe ìrànlọ́wọ́ àwárí àwọn ògbóǹtarìgì àfúrásì ibùdó ìtajà méjìdínlógún ni wọ́n ti jóná bàjẹ́ kanlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun ní ìpínlẹ̀ èkó lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ó kéré tán ènìyàn ẹgbẹ̀rún méjìdínlọ́gbọ̀n sókè ló ti ṣekú pa níbi ìkọlù orílẹ̀-èdè Israel sí ìlú Gaza gẹ́gẹ́ bí ẹ̀ka iléeṣẹ́ ètò ìlera ní agbègbè náà ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà emmanuel amunike ló ti fi èròǹgbà rẹ̀ hàn láti gba iṣẹ́ akọ́nimọ̀gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles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 bákan náà lórí ẹ̀rọ ayélujára tiktok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí tiktok àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi gbogbo ètò ló ti tò pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ni yóò máa kópa níbi ìpàdé àwọn olórí ìlú àti àwọn ìṣèjọba african union au gẹ́gẹ́ bí ó ti ṣe jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ adrian ngalale pé ààrẹ tinubu ni yóò máa tẹ ọkọ̀ létí lọ sí ìlú addis ababa orílẹ̀-èdè ethiopia lọ́jọ́bọ̀ thursday yìí àkòrí ìpàdé ti ọdún yìí ló dá lórí ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ Tinubu yóò máa tún kópa níbi ìpàdé mìíràn ti àwọn aláṣẹ orílẹ̀-èdè àti ìgbìmọ̀ ìṣèjọba ECOWAS gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti ṣe jẹ́ alága fún àjọ ECOWAS ní ilẹ̀ adúláwọ̀ lákòótán ààrẹ Bọ́lá Tinubu ni yóò máa kọ́wọ́ rìn lọ síbi ìpàdé náà pẹ̀lú àwọn alákòóso tí wọ́n bá yàn àti àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n sì jọ máa padà lẹ́yìn ìpàdé náà ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ló ti kéde àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àgbà cbn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wá látàrí pé wọ́n ṣe gbàrọ́gbùdù àmì ìdánimọ̀ signature ààrẹ àná muhammadu buhari láti fi jalè owó tí iye rẹ̀ tó mílíọ̀nù mẹ́fà ó lé méjì náírà ìgbésẹ̀ yìí ló jẹyọ nínú àròkọ lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ ìṣẹ́gun àná àwọn tí ọ̀rọ̀ náà kàn ní ọ̀dọ́ Ocheme àti àwọn méjì mìíràn Adamu Abubakar àti Imam Abubakar àjọ iṣẹ́ ìwádìí pàtàkì ti ilé ìfowópamọ́ àgbà CBN tí wọ́n ṣe agbátẹrù iṣẹ́ ìwádìí náà sọ di mímọ̀ pé àwọn ẹni wọ̀nyí sí ipò wọn lò lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àbí òṣìṣẹ́ ní ilé ìfowópamọ́ àgbà ti orílẹ̀-èdè nàìjíríà cbn bákan náà lọ́sọ̀ di mìíràn sí iwájú pé ẹ̀sùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti fi kọ́ ọ̀gbẹ́ni ochemi àti àwọn méjì tó kù lọ́rùn yàtọ̀ sí pé wọ́n ṣe gbàrọ̀gbọ̀dọ̀ àmì ìdánimọ̀ signature ààrẹ muhammadu buhari ẹni tó jẹ́ ààrẹ àná lórílẹ̀-èdè nàìjíríà alákòóso fún olúlu lẹwa àbújá ìyẹn Sam Wike ló ti gbé owó mílíọ̀nù ogún náírà sílẹ̀ fún ẹni tó bá ṣe ìrànlọ́wọ́ àwárí àwọn ògbóǹtarìgì afurasí agbésùmọ̀mí tí wọ́n lọ́wọ́ sí ìwà ìkọlù àti ìjínigbé àwọn òṣìṣẹ́ méjì ní army estate ní ìlú àbújá bákan náà ni alákòóso ṣe ìkìlọ̀ pé àwọn àwọn kò ní gba àwọn ará bíi láti máa da omi àlàáfíà ìlú rú tí wọn bá ti jẹ́ kí àwọn aráàlú sùn ní àlàáfíà àwọn kò ní fi ojú kéré àbí fi ojú di àwọn ará bíi nípa ṣíṣe fífiná mọ́ àwọn náà láti rí pé àlàáfíà ìjọba ní olúùlú lẹwa àbújá alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìlú àbújá cp ben igwe ló ti sọ di mímọ̀ ní pé àwọn fíná mọ́ gbogbo àwọn oníwà ọ̀daràn wọ̀nyí ṣáájú ní àwọn agbègbè kan ní ìlú àbújá bákan náà alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá náà sọ di mímọ̀ pé àwọn ti gbìyànjú nípa ti ìwọ́de àwọn níbi tí ọwọ́ òfin ti bà àwọn afurasí onírúurú láàrin ọjọ́ mẹ́ta ní olúùlú lẹwa àbújá ibùdó ìtajà ṣọ́ọ̀bù méjìdínlógún ni wọ́n ti jóná kanlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun ní agbègbè ìjú ìṣàgà ìpínlẹ̀ èkó ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́rin alẹ́ èyí tí jíjá ohun èlò gáàsì sílẹ̀ látinú ọkọ̀ akẹ́rù ṣe òkùnfà rẹ̀ látàrí bí gáàsì náà ṣe gbaná tó sì dùn gbàmọ̀ àdarí fún iléeṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Margaret Adéṣeyè ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé kò sí ẹni tó fi ara pa àbí bá ìṣẹ̀lẹ̀ náà lọ bákan náà àtànká iná náà ló dé àwọn ibùdó ìtajà tí wọ́n jóná bákan náà àwọn ti gbìyànjú láti pa iná náà kó má lè fẹ̀ ibi tí kò yẹ kó dé níbàámu láti ṣe ìdáàbòbò fún ẹ̀mí àti dúkìá tó fi mọ́ ilé iṣẹ́ epo tó súnmọ́ àgbègbè náà lákòótán adéṣeyẹ ní gbogbo nǹkan ló ti padà bọ̀ sí ipò ní agbègbè náà nígbà tí ó rọ àwọn ará ìlú láti máa ṣe jẹ́jẹ́ nípa ti ohun èlò ìdáná afẹ́fẹ́ gáàsì lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ó kéré tán ènìyàn ẹgbẹ̀rún méjìdínlọ́gbọ̀n sókè ló ti ṣekú pa ní ibi ìkọlù orílẹ̀-èdè Israel sí ìlú Gaza gẹ́gẹ́ bí ẹ̀ka iléeṣẹ́ ètò ìlera ní agbègbè Hamas ti ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ṣáájú ni àwọn olùwọ́de ti tako ìwà orílẹ̀-èdè Israel ní ìlú Gaza níbi ètò àríyànjiyàn tó wáyé ní orílẹ̀-èdè Sweden lọ́jọ́rú wọ́n sọ di mímọ̀ níbẹ̀ pé alákòóso fún ilẹ̀ òkèrè ti tako àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Israel láti máa dáàbò bo ara wọn lọ́wọ́ ikọ̀ ológun Hamas alákòóso náà fi kún ọ̀rọ̀ rẹ̀ síwájú pé níwòye láti dá sí ọ̀rọ̀ ogun ní ìlú Gaza ìjọba orílẹ̀ orílẹ̀-èdè náà gbọ́dọ̀ gbà pé ìgbésẹ̀ ìdádúró ogun náà ló ṣe pàtàkì fún àǹfààní àwọn ará ìlú àti àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà emmanuel amunike ló ti fi èròǹgbà rẹ̀ hàn láti gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles látàrí bí ẹ̀kọ́ ò tí ì ṣe ṣe ojú mímu nípa ti ọjọ́ iwájú akọ́nimọ̀ọ́gbá jose peseiro ẹni tó ń ẹni tó mú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles dé ìpele àṣekágbá final ti ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ afcon lórílẹ̀‐èdè ivory coast bákan náà àdéhùn akọ́nìmọ̀gbá jose peseiro ló ti tẹnubọ ipò lẹ́yìn ìdíje afcon èyí ló pè fún ìgbésẹ̀ láti rọ́pò rẹ̀ àmọ́nike ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún austin eguavon lásìkò tóun náà jẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ẹni yìí ló ti wá sọ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pé òun ti ṣetán láti fi sin orílẹ̀-èdè nàìjíríà lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣùgbọ́n lásìkò yìí kò ní ṣe pàtàkì láti máa sọ nípa iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles lọ́wọ́ yìí ohun tó jájú ni láti ṣe àtìlẹ́yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles bí o ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní BGI TV ká tó máa lọ ẹ inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i gbogbo ètò ló ti tò pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ni yóò máa tẹ ọkọ̀ létí lọ́jọ́bọ̀ lọ sí ìlú addis ababa láti lọ kópa níbi ìpàdé kan níbẹ̀ ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ló ti kéde àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àgbà cbn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wá látàrí pé wọ́n ṣègbàrọ̀gbọ̀dọ̀ àmì ìdánimọ̀ signature ààrẹ àná alákòóso fún olúùlú lẹwa àbújá Nyesan Wike ló ti gbé mílíọ̀nù ogún náírà sílẹ̀ fún ẹni tó bá ṣe ìrànlọ́wọ́ àwárí àwọn ògbóǹtarìgì afurasí tí wọ́n domi àláfíà ìlú ibùdó ìtajà méjìdínlógún ni wọ́n ti jóná kanlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun ní ìpínlẹ̀ èkó lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ó kéré tán ènìyàn ẹgbẹ̀rún méjìdínlọ́gbọ̀n sókè ló ti ṣe ìkópa níbi ìkọlù orílẹ̀-èdè Israel sí ìlú Gaza gẹ́gẹ́ bí ẹ̀ka iléeṣẹ́ ètò ìlera ti àwọn ikọ̀ ọmọ ológun Hamas ti ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà Emmanuel Amunike ló ti fi èròǹgbà rẹ̀ hàn láti gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà Super Eagles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 àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé kò ní ju báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí wẹ́wà ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa la ó máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá o ire o ire kàbìtì.